He شرورا عمي محبا مع الحبيب سيحشر قد جاء díẹ̀ lọ́dọ̀ wa Sheikh amáhùnlẹ̀ wọ́n tó bá nira rẹ tó bá sọ tí o sẹ́ni tí ó náà nílé sọ bẹ́ẹ̀ jákè dáadáa. jókè jákè dáadáa tó tó bá ṣe mí lọ́wọ́ ẹni tá a jọ jòkó yẹn orúkọ ohun rẹ̀ kò ní jákèjú tèmi lọ. Now, Kọ́dí tá. yúùbù àwọn ẹni ọlọ́run wà káfúrà iná umu suleiman wa iná hu bisimilahi rahman rahim. àwọn ibi ìmọ̀ ṣe tó ní ìrọ̀jú ni bisimilahi rahman rahim. wulẹ̀ wọ́n wàá bẹ àmọ́rú tó fi lo ayé gbogbo tó bí wọ̀nyí ó ti jẹ wọ́n bá yẹ́yẹ́yẹ́ síbẹ̀ wọn ò bá yàn òbí sí àgbákò pẹ̀lú ìsọkúsọ tí wọ́n máa sọ. Ìnà omi òsì lọ́wọ́ náà. Àti dúpẹ́ fọ́nà. Wà á ń àti yàrá Muhammad. rahim. mo ti wa ẹ́ mìíràn. ẹnì ọmọ Sulaimana. mo ti kí bàbá wa bisimilayi. àgbà. Iná mi ìrìnàjì àgbà. Sọlá ìmọ̀nà. Ìjọba alájí àgbà tún ní. Wáyé iná bísímẹ̀. Ó kí Bàṣẹ Ádà. Ràhánà Ràhí. Mo kí ọba alágbàjì. Iná mi. Mo kí àǹfà àti ọba alágbàjì ní kéwù. mẹ́ta ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta igbó lẹ́wà rọ́fà àgbà síbẹ̀. ẹ sì tó kẹ́niwò yìí sàfà kálukú náà pa àfà rẹ̀ ni kálukú mojú kò bí tó ti kéwú. ọmọ nǹkan ọ̀nà àná fọlẹ́ ìsàhùwà ẹni bá lè rìn mojú gbogbo ayé lọ kò ní jẹ jíjẹ mọ́ ohun tí ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí máa ń rí àáfàá rẹ̀ ó tọ́ka rí àmọ́ tó kọ́ tó máa rí ẹlòmíì torí tó ọba dúró lé ọ náà àáfàá rẹ̀ nìkan kọ́ ọba ń bẹ̀ ọba akẹgbẹ́ wọn níbẹ̀. gbogbo ẹ̀dá tí bá máa rí lọ abẹ́ bàbá fi padà pàdé bàbá tiẹ̀ náà fi nílé. akí gbogbo àwọn tí wọ́n yìí ṣe kankan náà mẹ́tẹ̀ẹ̀ta ó dájú mo bèrè ẹ̀dá mi lóhùn sèmàkàsí náà kẹfà fàgbà ní àbí àdó àbí àbí sùmùrà. sọ àfa àwọn náà tí mo dáko ẹ. ẹ̀dá fóun wọlé mi. àfa sì ni wọ́n. ọmọ ìmọ̀ọ́sà. lọ́ọ̀lọ́ọ̀ nípìnlẹ̀ wọn lọ́ọ̀ gbóná ti kéwú dé. àtàpà wà lé àfáà ni wọ́n bàbá wà lé àfáà ni wọ́n. ẹ má fọ̀rọ̀ dá nǹkan rú pé ẹni tí o bá ti kéwì kàbí bìkan kò má kéwì kí ni o má kéwì ẹlòmíì kéjẹ ní Ghana ó sì gbé ní Nàìjíríà nìkan sì lè takò kéwì rẹ. Náà. sàlámù. wa tòní. alẹ́ ni alẹ́ mi fún ẹ̀mí ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. mo ṣe bí ìfẹ́ mi. ẹ ṣe wà lọ́wọ́ kan ẹ̀yà náà ṣe bàná tún ṣe yóò débi dáadáa. ẹ̀rẹ̀ mi dé mo sàmà èrè. mo kí bàbá tí ń tiẹ́ ní kí wọ́n máa sọ tí ò sú wọn. èèyàn ń wá ẹ̀yìn ráyàn fún ẹ̀yìn náà mójútó tẹ́ ẹ ní. ṣé bẹ́ẹ̀yìn òwa náà kò dí òde lọ́wọ́ ó kọ ẹni òní hàn mọ́. mo kí yín pé ẹ wá jòkó tí ẹrù jẹ ní ẹ sọ ẹ tún wá sí àgbo lókè ní tí máa pọ̀ mẹ́yìn rẹ jẹ <coughs> ẹnu mi wà ní ọba ẹ ibi tó ń dé dúró yìí kò sọ mẹ́yìn tí ó jù lọ. Eh, ẹ máa bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ ẹ̀yìn lọ́nu wò ní tu ọ̀nà tó bí náà ní tu ọ̀ ọtí kó bọ láyé àmàgílẹ̀ àdínníbà àdínlọ́tọ̀. èèyàn máa sọ tí ó sọ ni ó dàbí kí nígbà tó dúró yìí kí wọn má jù mí lọ àdúrà náà nù jù mí lọ ni àlámọ̀ èsì dábàá tèmi. ń sì máa fún ọ lóúnjẹ lójú alẹ́ orí olúwa burú nù káàárọ̀ máa fún mi nì káàyàn tó bá kan ní àlọ́gbọ́n oúnjẹ lọ́dọ̀ bọ̀dá wa orí bọ̀dá ló burú ọ̀wọ́ sílẹ̀kùn fún àbúrò rẹ pàápàá àtúntò ọba lókùn yẹn wọ̀ wọn wọ́ tuntun ọ̀ sóríire. ẹ ṣé mo lè sọ̀rọ̀. sàlámù alẹ́ alẹ́ alẹ́ òfò òǹdọ̀wò. bíṣọ̀ káfíńrò bá wá yẹ̀ bí ẹ ti yẹ̀ ìta ni ó máa kùnà yín lálẹ́ ọmọ ọlọ́run ò lè tọ́jú yín bíi tẹ́ bí torí kò lè mọ bíbí yín. sọmọ ọlọ́mọ máa pààyàn lé ni ìwọ wo lọ ní lórí ẹ̀. ẹ̀yin bọ̀dá ayẹyẹ wọ̀nyí tẹ̀ ń bẹ lójú ago wọ̀nyí gbogbo àbúrò yìí ò wá yẹ ọ́ jẹ́rìí mi ní ọ̀gá bí ọ̀gá nínú náà ti rí ní eyín kan kò sẹ́ni tó lè kún ọ lọ́wọ́ ọkọ tọ́lẹ́tì tì kò sábúrò tó kékeré kù tèmi náà nì. bí apá bá kún yìí tẹ́yìn máa tó wà ní. adúgbò tẹ́ kí apá ó kún yìí tán torí ẹ̀yin máa bá fàgbà ju ká fúnra lọ. màfẹ́ bí ìhùwà ní

náà tẹ̀ ndị jọ ń jẹ́ ọkọ̀ kan náà ọwọ́ alùpùpù hàn pàtó ọwọ́ adé ta ọ. màṣẹ́ bí ẹ̀mẹ́. mo gba sani tó bá ti kanú kò ọmọ na sama ewe. ụmụ agba ya dị àwọn ọ̀rẹ́ wa ni. dáadáa. ọ̀pọ̀ àmọ́ wí mo kì í wà ẹ̀ńnà sáyidà alifa wani adere ya aladere iya fọ alika ṣe a fasura gbàgbọ́ wa ní yasa. ìdá àìtọ́síkà. náà bọ̀ lè wọ mi. ilé ìlànà ìgbìkì ha dá. ẹ jẹ́ bàbá àdínní mo kí ọmọ kí o gbọ́dọ̀. ìdá àìtọ́síkà. lẹ́yìn.

ẹni tí o bá sílé wá pé ti eléta àwọn yòókù ni wọ́n kú sílé ẹgbẹ́ pọ̀. because iná bá ti yàn. tọ́lá bàbá bá tèèyàn jẹ́ oorun ní òkun jù. tọ̀ọ̀tọ̀ ìmọ̀ràn dá. ẹ mọ iye àìsùn bẹ́ẹ̀ ti dúró yìí ẹlòmíì sí ẹ wá bí ìdààmú ní sí lọ ní. kí ló èèyàn bá má sí wá bí ají fóònù ẹlòmíà kó bàtà bàtà ó ṣe wá ni ó ti wo bí ìgbèmí tó wọn ti jalè ní ọlọ́run ó ro yóò yí ẹ̀mí rẹ padà ká tó kó mi. because you know ọmọ tí ń wọ̀. kúkú ká lò ní ká máa pa agbádá mọ́ra ẹ̀ ń dárúgbà wá ẹ̀ fi alọ́kàn balẹ̀ mọ́ kíkìlẹ̀ ó máa kíyàn bá ẹkúnrẹ́ yóò sùn padà sílé. lóde Islam. òde Islam ọwọ́ akínyẹ̀ ẹnu rẹ̀ wá bú tì í fógógóró ọba tí wàá rojú agbo yìí kò yẹrù rẹ̀ àmọ́sàkó ọtí ẹ̀ wá kò ṣe náà kó nu lórí ibú. bíkọ́sì náà bẹ̀ tí ìhẹ̀ẹ́dẹ́wò dá. kí ẹ fẹ́ lọ fọ ọ̀pá mẹ́rin náà ó wá ń bí wèrè ṣe pé kiri yẹn tí a ti mú tẹ́lẹ̀ náà wákàtí mẹ́fà kò ní mo ti ń ṣe mọ́ màláka wà á òun pé báwo ṣe dùn tó wèrè bẹ̀rẹ̀ yóò ṣe àgbàpọ nílùú onínú. bùkọ́sì ìdáwọ̀dà tí tó tọ́ ìmọ̀ràn dáa. àbùsọ̀ ríta ni. tọ́wọ́ tún wá rẹ̀ mí náà. àbùsọ̀ ríta o. yóò ká fúnra lọ nídìí àtúndà àwọn méjèèjì ẹ̀gbọ́n onírú hàní. náà rò hàní àlẹ́ iná ẹ̀jẹ̀ sádà. ẹni bá yóò bá ẹni bí oníṣòfò. èmi ló ní jẹ́ ìyòwò rẹ̀. wọ́n tẹ̀ sí ẹ̀ sí ìyòwò rẹ̀. kò sí sáfíìsì kò kò sí sáfíìsì gbọ́dọ̀ kúrò lórí ẹ̀ yóò wà lọ tó bá ṣe lóòdì kejì ló wà yóò wà sáfíìsì lọ fún mi. iná sọ̀láta aláǹnàbí ìdáwà ọ̀. ẹ ṣùgbọ́n bá débẹ̀ ẹ ẹ ẹ yòó má nábì dáadáa lè rọ́ṣọ́. sallallahu alayhi wa sallam. kò sí ká tó kéèyàn mọ̀ nílá rí kò sí àrùn tó tó kéèyàn mọ̀ nílá rí. ẹ dákun sílẹ̀ ò dákun. kò sí ìjàrọ̀ ha lèmi ìyàkú ìrọ̀sẹ̀ pínà. gbogbo ẹ̀dá tí ò bá ti rí ibi tí ń lọ àsìláàtì ló ti ṣáájú báyìí. sábà ìlọ́kọ̀ ànábì Muhammad. ṣé ìjà ọ̀hún. ẹ gbé sókè dáadáa. فيما قد قال ربك ẹnìkan lọ Mákà. fìlìkìtà bí mo bá yìí nẹ. lọ Mákà oúnjẹ wa tán lójú ọ̀nà. bàbá yóò lò kó. náà. sọ̀nù aláìní. oúnjẹ rẹ tán. wàsáyé mú ọ̀tá sí náà. àbúrò mi jẹ́ lọ fárúmọ́nà kí ló kọjú ẹ̀. jẹ́ wọ fárúmọ́nà kékeré o. síìzì tẹ́lẹ̀ kí mo rí ẹ bá ṣe tilẹ̀ má bẹ̀ tó ọlọ́ọ̀ni rí ẹ sọ́lù alẹ́ yìí. máa ya ọlójú rẹ kò rí náà tiẹ̀. wọ́n sáré mọ́ tàṣí máa. ẹ ti wọ́n náà di kìlómítà tí mo sì dábàá. síbí wọn kàn lójú ni ayélujára ọ̀nẹ́ bá sọ̀rọ̀ tiẹ̀. kọ́bi kọ́lá rẹ̀ búkà. ọ̀gbìn ànú ká gbàgàdàgbàgàdà dírẹ́bà mi kan ọ̀nà ló wà wá lónìí kì í gbọ́ràn kò ní ayélu kò ní bá sọ́rù mo wá wà lọ́ni wọ́n á sọ fún un mo ní ọ̀nà rí bákan lónìí o wọ́n á sáré kọjá yìí báyìí ó wá wò lóko èmi tó yẹ pé mi o nẹ̀ tí bàbá tí o fi wá kọ̀ ìgbésẹ̀ ń wò o wàá ní dírẹ́fà mi mi dírẹ́fù tí n bá dáadáa kó máa wakọ̀ o wàá lọ yóò bọ̀ bí ṣe máa kásẹ̀ ilé o sọ̀rọ̀ kó lè kásẹ̀ níbà mo bá fi ilẹ̀ pé kálẹ̀ lónìí tẹ́ láti bí ìlàjì kìlómítà báyìí èyí tí ń wo kòtò tó yanu ẹ̀ àti òrí afẹ́wọ́ kó pàdé gram táyà ìyanu bẹ́ẹ̀ ni gbà ó bí táyà sí ìyanu báyìí láti máa ń fàjánu ọkọ̀ ìwọ̀n gbọ́dọ̀ kó mi ọ o ò ní tẹ bírèkì mọ́ o ti sọnù àwọn ẹni ọlọ́wà ń ṣe báyìí ọkọ̀ wa ń tẹ̀ lọ́wọ́ wọn ó wà lọ dúró ibi tó ti dúró pàtó wa dúró kò ní sọ orí náà ó ní orí náà sà. kọ̀dùkọ́ làwọn púkà fi kíkà bí mo bá yẹ náà. abáwọ̀ kan lọ akọ́tà ẹ̀sìn ẹgbẹ́ kọ̀délé àsọ̀kọ̀ ti ṣe kẹ́tì ìgbọ̀rọ̀ ṣiṣẹ́ mọ́ àmọ́ kò dúró níbẹ̀ kò dúró níbẹ̀ ó dé ilé padà nàbà ní kíní kan ó fi kíní kan dúlẹ̀ ẹ má jẹ tàn yín fọ́ọ̀mù yìí tí mo kura ṣùgbọ́n délé ẹ tó bá lójú inú kó yóò gbà nàbì. sọ̀rọ̀ tí o kàn kúrò àgbóni lọ́la rẹ̀ yìí. wàsáyé mọ́ ọ̀tá sí i máa. gbogbo ara mi ń sọ̀rọ̀. sọ́yìn o. Allahu Akbar sallam. olóúnjẹ mi tẹ́ mo fẹ́ kó àjọ tí mo dá síwájú rẹ lónìí wà nábì Muhammad. ẹ̀dá àkúrò. ìwọ tí wọ́n fẹ́ dá àjọ yìí wọ́n ló kí n gbọ́. ló bá sùn báyìí oorun tó sùn ló bá rẹ̀ nìkan tó wọ́sọ fún gbàgẹ̀rẹ̀ ní máa nù lóúnjẹ lójú oorun wọ́n á nù lóúnjẹ wọ́n á nù lóúnjẹ ah, ah owó ayé ó tó ń jẹ sẹ́kù ó lọ́ọ̀ màmí ní ìmọ̀ ẹ́sọ́ ní ọ̀lẹ́ màmí èmi ní anabi Muhammad Muhammad tó ń sàṣẹ́ láti fún èmi ní máa lọ nítorí wá jẹ́ ìyàrá ni pé tó fi wá lọ mọ́kà tó dé kò jẹun kò tọ̀ kò sì yàgbẹ́. fáwọkọ ìmọ̀dí yìí. torí ọwọ́ tó fún lóúnjẹ à. wọ́n fáwọkọ kú ìdáyà ní ògbó ànábì ló sọ. sọ́ọ̀kọ̀ ìmọ̀lẹ́ mi. jọ̀mọ́ wa. wọ́n sọ́ọ̀kọ̀ kú ìbáyà mi. kọ̀tà lọ́wù máa ṣá àfa ara òfa àná. ẹ lọ́kàn jẹ́ ìhìn kọ̀dí sọ̀rọ̀ fún àbí alam. ẹ̀dọ́kùn tẹ bá wà bí lára ètè wà pẹ̀lú mi yé mà kó wà níbí. abdulrasheed kọ ọlọ́run ọmọ ká ọ̀yàn wá. yóò fi ní alẹ́ ìlà òfin ìlànà. sọ̀rọ̀ àlẹ́ yìí. tọ́lọ́ náà máa sìn wàsálìmù fásọlá tókò. mo bá lọ sílùú gẹ̀ẹ́tẹ́ pé ní kíní jòyè lẹ́mìlétì ní gbẹ̀rígbẹ̀ yóò dáa fún làbá ní gbẹ̀rígbẹ̀ ní korodu olóòjì àfàgbà bọ́ọ̀lì tí rírí kò sí ní tẹ́gbẹ́ àti òjẹ́ tán ẹ̀rú wa gbà pé bóòlù ọ̀tí nílò rẹ̀. sàlù alẹ́ rí. ìwọ sì ní sí wàá gbà lórí ìjọba. wọ́n sálì síwájú ológun tẹ kéde kọkọ ó jẹ tẹkù. àwọn ìlànà ẹ ti wá bí olóòfin àná bá ṣe kan ọlọ́run ti pín tí a ṣe láyé ọwọ́ ti pín iye nǹkan tí ó ṣe wá méjì náà ni a máa ṣe nǹkan kan sì máa ṣe á. wọ́n tá a bá ṣe àjùlọ ni àmọ́ tó bá jù àlọ́ ni ó ṣe á. ìsì àìpẹ́ náà ní ìjọ sí á ìmí àmọ́ àwọn afẹ́kẹ́ ń tẹ́ ọ wò ìmí àmọ́ wọn bíi promotion pé tí fi kan kàn ọ̀ ní àti tá a ṣe àti tí ó ṣe wá táwọn ní gbogbo ẹ̀. màá dáwọ̀ ọ̀rọ̀ ọmọ yẹ fún ayé ìbí rẹ̀. tí o ká wúrà tí wọ́n jòkó yìí tí Suleiman ká wúrà àmọ́ yí kádàrá ọlọ́run àwọn àbá mi ń sọ̀rọ̀ kan láti ẹ̀ka táyé dà wọ́n ń sọ̀rọ̀ tààrà wọ́n ń sọ̀rọ̀ tààrà ọ̀rọ̀ náà wá ń lọ wá ń bọ̀ ọ̀rọ̀ náà wá ń lọ wá ń bọ̀ wá ń dà mí oṣù tó wá ń dà mí láàmú wá ń dà mí láàmú. sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ gbọ́dọ̀ sì wà máa yí kọjá bẹ́ẹ̀ gbàgbé kọjá bẹ́ẹ̀ tìyàlé yàrá àmọ́ ẹjẹ́ ìfọ̀ yẹn níwájú ni wọ́n fi bí àfa ẹni tí ìsọ̀rọ̀ àfa tó dá àfa kọ́ tí wọ́n tún kọ́ àfa nìkẹ́ o gbọ́dọ̀ tiẹ̀ tiẹ̀. máa kọ́ dára ọ̀rọ̀ àmọ́ yàtọ̀ ẹ̀rí bí rẹ̀. ẹ jọ mi gbogbo tọ́lọ̀ bá ti kọ kéde kápẹ́ ní sí ọlọ́ọ̀ni ọlọ́run ó ṣe bìlá mìíràn àbí láti dà. ẹ̀yà kọ́mọ́ lọ́wọ́ ẹnìkan ò ní bọ́ọ̀lù sí bàbá kéèyàn má débẹ̀ wọ́n lè kó ọ lẹ́sẹ̀ wọ́n lè kàn ọ́ nígbò wọ́n lè ṣubú díẹ̀ wọ́n lè nàró díẹ̀ àmọ́ débítọ̀ lọ. wàkúndé ó tún láti ìyá àyíká náà bílẹ̀ mìíràn. nǹkan náà ó jẹ́ bẹ́ẹ̀ bílẹ̀ mìíràn. táyà kan ò ní lágbára àti pé kó má jẹ́ bẹ́ẹ̀ kàmọ́ni ká ní àṣẹ́lẹ̀ ká ṣiṣẹ́ jìnà lọ́mọ fi gbọ́ tẹ̀lé ni ọmọ nùhùn ṣe ya wèrè mọ́ lọ́wọ́. tí ó jẹ ká mọ̀ pé sí ọlọ́run nígbà míì a máa yọ dúdú nù fúnfún. máa kọ́ dára rà máa rà. adúgbò tẹ̀ dúdú. yẹ ayé bí a rà wọ́kọ́ di ètò rẹ̀. kó má ní à ẹ má tọ̀ yóò mú tí yóò tẹ́wọ́ yà fìsíkì nílé wà ní tí o bá tì yóò kò lè gbé ọlọ́run. gíní jẹ́ spirinza yọrọ. yóò lò fẹ́ tọ̀ lójú yóò wọ́n máa jẹ́ èé fẹ́ni tó lọ ọlọ́run ò sẹ́yìn lè mú bá gbà kò sí níbànújẹ́ kan tí wọ́n máa tọ́kọ lé lórí. akẹ́yà ọmọbìnrin bàbá gbogbo nǹkan abayé náà máa dògbò tì ẹ wà máa wọ́n yùn ẹ máa wọ́n yùn àwọn tí ò rọ́mọ táwọn ò jèrè báà ni ẹ máa ṣe tí ìnáfà bàbá ṣe kẹtẹ bá wá pé ẹ tọ́ ọ̀gbọ̀dọ̀ pé òun rérò tẹ̀ kú ọmọ yín lọ níbi tí bàbá fi ayé ní pàṣẹ dé. ẹ sì fẹ́ ju wọn ẹ ti ju wọn tẹ́lẹ̀ àwọn wí ẹ náà fẹ́ jọ bàbá mélòó lè lọ. ọ̀dà náà wọn náà sànù mi èmi dó lórí mẹ́rin ìyókù ti yẹ kí n fẹ́ àwọn fẹ́ pọ̀ mọ́ta wọn. wọ́n bẹ̀rẹ̀ tó bá a ti láyìíká náà bí ẹ̀mí rẹ̀. máa kọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ hàn máa. sɛ bɛ sika mi nɛ. ɛkudara kuba tila ikana bila nira. alawa muhammed. sallallahu alayhi wa sallam. ɛ si o ko de la yɛrɛ. maa kila wi. bɛ daa yɛ hama. lilmutahabina fìyà. àwọn tí a máa ń fẹ́ràn ara wọn torí tèmi ọlọ́run ọba túláàsì ni kí n fẹ́ràn wọn. àsáwà táwọn amílíọ̀nù àti olólùfẹ́ ọlọ́ọ̀ni à. wọ́n sọ̀rọ̀ ẹni tí wọn ò sẹ́ni orí ibú. níbi tèmi ní ẹ ti máa pàdé àwọn afáàmì àwọn ọ̀sẹ̀ wáàsí wọn yẹn kódà àwọn kan fẹ́ra wọn lójú wáàsí sílẹ̀ ọtí ní kí wọ́n ti lọ fẹ́ yàwó ni. wọ́n tó wàá bí náà tí ìlọ́kọ méje kan sí ọ́ tó wàá yẹn tó sí náà ti ń pè ọ́ wọ́n náà fò sí òsì gan lọ́ọ́ bẹ̀rẹ̀ dáná dáná lálẹ́. àlọ́ ọ̀rọ̀ àbá ìdí kọ́tùtù kí ló máa kó wọlé olórí tí mo ajé kó gbà ajé kó gbà èmi la kọ rẹ láti ìkọ́ni ilé ọ̀ní kandidéètì òdìdí ìfilẹ̀ ọ̀tún ní kandidéètì síra onímọ̀ iléyàdé ọ̀kàtíkì kàtíkì ọ̀ní kandidéètì mọ́ kí ló fà á ọtí sakọ lójú agbo ànábì. gbogbo tó náà wọn ẹ̀kọ́ ni wọn ò ní kàn ṣe ẹ̀ẹ́rẹ́ yẹn gidi wọn náà tọ́ ọ̀wẹ́ tọ́ kúrò tọ́ kàtíkì ọ̀bẹ nǹkan mi wá kọ́lẹ̀ ẹ̀ẹ́rẹ́ yẹn gidi kì fulan mo ti fẹ́ràn lágbájá fa àhìbà máa fẹ́ ọlọ́run ní ọkọ̀ pé jìbìrìlù pé mo ti fẹ́ràn lágbájá máa fẹ́ jìbìrìlù ní òwò apẹ̀wé wàláńkà pé ọlọ́run ti fẹ́ lágbájá o ẹ máa bọ́ náà bá fẹ́ràn rẹ̀ nígbà náà ni kọ̀bùlù wà débà. sẹ́yìn àjẹrẹ́ ìwà làrúmọ̀ ìrora máa ń lọ sí ìdókòyì àṣẹ pé ọlọ́run ní ká yóò gbàtẹnu yín ẹ ti wo màkàmà àwọn ẹni tọ́lọ̀ fẹ́ràn ni. àtẹ̀sùbà náà ṣe bí lóòótọ́ ọlọ́run ti máa ní kọ́ mi eléégún òdì wòlíì ṣé kò ní sọ máa fà di kàn mí. àwọn ò gbọ́ mi yé ọmọ eléégún ọmọ ọlọ́jẹ̀ tí a bí sínú ọ̀jẹ̀ tó sì mọ́ọ̀kì ọ̀jẹ̀ ọmọ ẹ̀sẹ̀ gbó tó mọ́ọ̀kì babaláwa ẹ̀sẹ̀ gbó yóò sì dì mọ́mù tó máa kiri fún gbogbo ayé ọlọ́run tó wá sọ sí àkísù rẹ̀ wá sí ni jẹ́nà kejì ni òsínà dọ̀ ọlọ́run ni ọlọ́run ò practice ìdàkejì lára ẹ̀yìn ni ó practice ẹ̀ bọ̀ mí ìlú kan bẹ̀ yẹn kò jìnnà sọ́dọ̀ tí wọ́n bẹ̀ yẹn lẹ́gùn bá wọn mọ́ṣáláṣí níjọ́ jimá nígbà nínú àwọn èèyàn nínà kùnà nínà yóò dáa ẹnìkan wá láyà ó ní ọ̀ nígbà tí wọ́n ka aṣọ lórí eégún ó dọmọ ìwọ̀n tí ń ké túbà lọ́wọ́. kì í ṣètàn ọ̀rọ̀ tá a dá sí ni ló ń bá lọ dọmọ ẹni tí ń ṣe kútúbà lọ́wọ́ tábẹ̀ ọba àrà tí máa dá àrà tí máa dá kò balance kò balance àwọn náà kọjá pé kò gbọdọ̀ má ṣe báyìí fún mi gbàgbé ní òdòjújù ọ. àwọn bọ̀ ṣe mọ́. ilé ìlànà iná àmàlà wà nílò sọ́ọ̀lì hàtì sàyẹ́jì ọ̀dùnlọ́wọ́ rahmanu wòdà. nígbà tí ayé sọ̀kalẹ̀ tó ní wà á ń gbìyànjú àṣírí ọ̀tá kalẹ̀ kúrò bí tí tí wọ́n sọ ìfọ̀nà Muhammad ẹ bá mi yòówó rẹ ni Allahu alaihi wasallam. ẹbí kan nàró ni ó rò pé ẹ̀yin fámìlì mi o ẹ̀yin gbogbo owó yẹ ẹ̀yin ràn mí gbogbo ẹ̀yin Quraish gbogbo Fatima Fatima ọmọ mi ẹ̀gbọ́ àkìrì nafsak mínàndàn ẹ̀gbọ́ ó rò pé bọ̀ o tún adá ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọmọ mi Fatima mọ́ni mi mọ̀ bí ọ ṣe tó fi là nínú náà ni o inni la amliku lak minallahi shay'an bìkọ́ tọ́lọ̀ máa lọ sí ọ dára tí ò dáa àbára kan òun lágbá lórí ọlọ́run. ẹ̀dá òyìn náà báyọ̀ bí o bá sọ bí o bá pa fámìlì rẹ̀ bí o bá pe Fatima Fatima. Fatima sallallahu rabbu Muhammadin. gbogbo àfa wòlíì tó ọmọ Fatima ni ẹ ọmọ torí bàtà náà mi lọ. sallallahu alaihi wasallam. mo ní sọmọ ẹ̀ lóko rẹ. ẹ̀yà àjẹsà bí musa bí rafi masáwìyà. tí gbogbo èèyàn gbọ́ tà náà mi sọ mọ́ tí ó ṣe. Fatima nìkan ní gbọ́ ti wí. àfáàbí máa sọ wọ́n lọ́wọ́ ẹ̀rọ kí Fatima Fatima nígbà tí tí wọ́n fi bí anábì ò sí lé gbogbo ọ̀sàmì wa ń bẹ lọ́ka anábì wọn bí ọkùnrin kí wọ́n bí ọkùnrin kí wọ́n bí ọkùnrin abatún bí Fatima lóbi inna Khadija Khadija ta atakpe onsa mara ta ta adita ee eh, wọn náà níta tó ṣe bí tí ṣe o ọmọ tó bí obìnrin bí ṣe bí ẹ̀yin tẹ́ bí ọmọbìnrin tẹ́ ń banú jẹ́ ẹ màmá tó kàn láyé yìí ni èyí tó ọkùnrin ọkùnrin kò rí lérò kò rí tàró ọkùnrin sì lọ kó ọkọ obìnrin obìnrin tó ọkọ ní fún ọ lówó jẹ nísì wòye tó ọkọ sọ rí tó yà obìnrin bí obìnrin lọ́wọ́ bínú fẹ́ yàn lé ẹni tó fẹ́ lè lè bí ọkùnrin àmọ́ yóò sẹ́kù obìnrin kan yìí ni torí àníyàn tó ń fẹ́ ni kóbìnrin ṣéyàn ṣéyàn rẹ lè ṣéyàn. àbí ìyá rẹ ní bímọ fún ọ èyí àfa àtẹlóbìnrin sọ ọmọ tí Fátímà bá yọ báyìí àná mi máa ń dàrú fún ni. afa bímọ sọ́wọ́ rọ́pò Muhammadi. Fátímà yọ ọjọ́ kan adébíkà bu ẹkún ni kò tí ì mọ̀ ti ń ṣe wọ́n sì ń bá aṣọ ẹkún. ẹ̀yin tẹ́ lọ́wọ́ obìnrin ní ọkọ tí ń jìyà tẹ́lẹ̀ ní yà sí àgbákò ti bá ẹni o ti fẹ́ tí o fẹ́ nu ó àtọkọ lórí rẹ̀ òpè ni ọwọ́ ọmọ rẹ̀ ọkọ rẹ̀ wá wọ́n wá lò lò kúrò kò ní wá kí láàrin èrò kan ọmọ rẹ̀ gbogbo kásá ti láàrẹ̀ láì tí ń roko ọmọ rẹ̀ ó wá di bàbá bú ọ̀nà tí lè ẹ̀kọ́ ọdún àkúráìsì lọ kódà ìyọ lówó tẹ́ ẹ bá ti empower ọkọ ọmọ yín ẹ̀ tí ìdáhùn bàríkà. fọmọ fọkọ ẹ̀wọ̀n ọmọ yín mọ́kà ń lọ ọkọ rẹ̀ ò dábì pàmò ẹ̀ lè ọmọ ọkọ rẹ̀ gan gbádùn rẹ̀ ẹ̀ sì lè gbádùn ọ̀rọ̀ ti tọ́ bọ́ lẹ́yìn ìwúrò. alájẹsàbí àwọn náà jẹ́rìí àwọn àna mi jẹ́ nsọ́gbà ọ̀ sọ́ dùn mí gẹ́lẹ́ yóò fà bóòlù ọ̀hún jèrè. alájẹsàbí wọ́n tó gbádùn yìí. àmúṣàbí ẹ̀sìn ìbáṣàwìyà. ọ̀nà sọ́dún mi lẹ́yìn ọ̀fà sọ́fà lọ́lọ́ sọ́wọ́ jẹ́ sọ́fà sọ́fà ọ̀wà sọ́dún mi lẹ́yìn ọ̀fà. táwọn náà ìfẹ́ dàpọ̀ rẹ̀ ní mo lọ bí dèrè. àṣà sọ́rọ̀ lọ́rùn. káfúrà gbọ́dọ̀ tí máa lò. rọ́pù muhammadu. jẹ̀mọ́ ìdámilò dandan ni. náà jẹ́sọ̀ ni. méjì ni ó ṣẹlẹ̀ sí ọ. ìwọ tó lọ fẹ́mi torí kó lówó ọ̀nà kọ́ sẹ́rù rẹ àbí kọ́ máa kó máa lè. ọ̀ọ́sẹ̀ kan. torí ní ìsìn ẹ̀yìn ọ̀dọ́ àwọn ṣúgà máa mi ẹ fẹ́ ṣiṣẹ́ mọ́ ọ sì yọ ọ sì yọ kíá ọmọ sọ́yọ́ ó di gẹ̀tìmánù èyí tó èyí tó bèrè ń bọ́ tínú yín wá ń dùn ẹ̀ ń jẹ imí ó ti wá tẹ̀yìn ọ̀dọ́ láti wo irun obìnrin tí ń bọ̀ ọ̀lẹ́ lálẹ́ látọ̀dún orí obìnrin tí ń bọ̀ tọ́ba lò ní obìnrin mẹ́ta lò tòlétòrà ti ṣàtúfọ̀ tòlétòrà ó dà ló ń jayé obìnrin ń bọ̀ mi ọ̀lẹ́ tọkùnrin tó ikú bá kúrẹ́ kún bíi tẹ̀ níṣẹ́. wọ́n kọ́ ọ̀yẹ́. ẹ mọ̀ wọn ọmọ tí ìyàwó ẹgbẹ́ ní ọjà fáàgbà. pé kò lè fún wọ̀rọ̀ ọba tó gbá wọ̀rọ̀ lọ ka nírọ̀lẹ́. Bí wọ́n sì fi ọbẹ̀ lórí ibú ti kékeré. Sọ̀bùwà tí ń hùwà olú. tó bí mi lónìí láyé ni kí ọkùnrin sọ pé obìnrin jọ ń ṣe bùkátà o òfó ti bá ayé rẹ̀ ntọ́bẹ̀rẹ̀ bá ṣe fún ọlọ́gbọ́n ọdún tó tẹ bá jà wákàtí kan ní ìgbà. yóò sọ sí roho gbọ́ngbére oúnjẹ obìnrin má sòrò oúnjẹ obìnrin wa ra pẹ́ẹ́dẹ́ àtàkà wa lọ́wọ́ ń bọ́ wọ́n hán bí orúkọ lára oògùn rẹ̀ tí wọ́n ti lọ́nàkulọ̀ bí ata lọ́ ń jẹun àwọn ń yàlẹ̀ ọ̀ ń bínú ṣùgbọ́n mo kàn yàrá obìnrin kẹ́yàn àdó síríọ̀sì eh, má ọmọ tó wá ọmọ tó wá fẹ́ ní ọmọ tó tóbi góòlù fún ọmọ ta sọ́run èlé yóò kàn lè yí tẹ̀ ní kàdùnì. ọmọ gbọ́dọ̀ ayé ni wà ọmọ ọ̀dọ̀ tí wọ́n bá gbá ẹ̀ lọ fẹ́ gbẹ́ yín tí kápá gbẹ tọba fún tí o tún ẹ̀ ṣe ẹ̀ kò ní nà tán kò ní rùn làmọ́lẹ̀ ni ó dì irun tí òun five hundred ni ó dì èèyàn ti rádà àdá káàkiri. ó tó tó àṣẹ mọ̀ nípa sóbìnrin tí ìṣẹ́gbẹ́ rẹ̀ yóò pèrè ní ìyàrá ojú èrè rẹ̀ wọ̀nyí ojú rẹ̀. ọkùnrin wọ́n tẹ̀ síbi ìhàlá bèèkà síbi wàlẹ̀ àná wàlẹ̀. síbi tí mo wà lónìí ò ní sọ fẹ́ fún yín gbọ́dọ̀ fẹ́ gbọ́ gbọ́dọ̀ fẹ́ gbọ́ ẹnu rẹ̀ ìdílé kódà mo ọmọ bẹ́ẹ̀ mo dé sílé mi sọ́tà ó mọ bẹ́ẹ̀ ọmọ bá jẹ ọmọ lè mi ọdún gbà pé bí a ń dìtì ní ọgbọ́n ọ̀nà wíjì rẹ̀. ìgbà wọn ìdá àbànú yẹn. àmọ́ ni ní ẹsẹ̀ àmọ́ wọ́n ní ẹsẹ̀ àmọ́ wọ́n ní ẹsẹ̀ mọ̀lẹ́ Islam ọ̀bí ànábì bẹ́ẹ̀ kiri Islamu Islam Islamu Islam gẹ́gẹ́ ni ní tíìbù kalam wa iti amu tó a ànábì ló sọ bẹ́ẹ̀ ẹ̀ yòówó rẹ̀ mọ́ni kúlẹ̀ tẹ́ yòówó rẹ̀ bóòlù ọ̀yọ́ سيجعل لهم الرحمن ودا báyìí wọ́n mọ wọ́n mọ ìmọ̀ kí ni jẹ́ ìnígbàgbọ́ gan Ànábì ní asọ́bùrù wà sàmáhà. ayé ní Islam ọ̀tọ̀ rasul Ànábì wà fèsì gbà yẹn màsánimẹ́ni mùsùlùmù mi lìsánì ìwà yẹ́dì. وأي الإيمان عبد فقال الرسول فقال الرسول خلق حسن الله ẹ jọ ṣe mo lè tu. kí ni jẹ́ Islam gẹ́gẹ́ káyọ̀ má sọ bá a mọ́ sọ pé kéde ti bọ́ sọ̀rọ̀ pé kọ́ má ṣe bí wèrè lójú agbo. kéde ti sọ mo sì gbọ́n bẹ́ẹ̀ pé irú bí kéèyàn ti ṣe bí wèrè ọ ti ń ṣe bí wèrè báwọn a sì ní pé ọ ní wèrè ọlọ́mọ jẹ́ ọ sí èrè wèrè ní máa sọ̀rọ̀ tí ò rẹ́ ní bá ti ọ̀rọ̀ tí ò bá ti bá tayé mu ọtí di màjì náà má sọ bẹ́ẹ̀ má dákọ̀ ọlọ́run níjọ́ di wèrè gbọ́wọ́ àsìkínú rẹ̀ ó dùn ni kódà bá ọmọ nǹkan yóò kóra rẹ̀ ní ẹsẹ̀ ọlọ́run wà rẹ̀ ẹsẹ̀ tọ́ nọ́mà tọ́rọ̀ nọ́mà. èyí ó dáa kí ló tẹ̀ ń da àmọ́ wílẹ̀ àkóso tó ká kílẹ̀ kan ah ẹ̀ nà ní barika. ọ̀rọ̀ tó wà nẹ́gẹ́tìfù sí ẹ wò dáadáa kì í ṣe mùsùlùmí ni tèmi náà mú bẹ́ẹ̀ tèmi náà ń ṣe ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáa nù bí tá a ti promote Islam ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí tí kálukú bá gbá mú ni kó mójútó èyí táwọn náà ń ṣe lọ́wọ́ ẹ̀ à ń gbé Islam lárugẹ ni bá a bá dárò ọjọ́ bí ilẹ̀ olè ti gbọ́rú wá sí ẹlòmíràn máa lọ́wọ́ nísìnyí ẹlòmíràn mutí lọ́wọ́ nísìnyí kárọ̀ ní ẹlòmíràn ilé àlè ntúbà gbọ́dọ̀ lẹ́yìn ní ìtòdò màlìjẹ́ náà. èkejì wà ìtì àrùn tó a wọ́n ti jẹ́ Islam ní kálí máa fún yẹn lóúnjẹ gbogbo ẹ̀ tẹ́ ní lárí tẹ́ ẹ kí palliative fún wa tẹ́ ẹ tó pè tẹ́ ẹ kó oògùn tálíkà sílé gbogbo ẹ̀ tẹ́ ń wò ẹ̀ dàbí ọ̀tẹ̀ dàrá mọ́ ọmọ wa bọ́ọ̀ bá tẹ̀sí parun kò sọmọ mọ́. bàtà ní nàìjíríà bàjẹ́ tó yìí wọ́n dákọ̀ tírílíọ̀n ẹlòmíì ní eighteen tírílíọ̀n ẹlòmíì ní two hundred and fifty thousand billion ẹlòmíì ní two two twenty eight million twenty eight billion dollars lápọ̀tì ẹnìkan ẹ̀ ń ṣe mùsùlùmí ẹ̀ wá sìnkú èèyàn mọ́ ọwọ́ ẹ̀ sísílẹ̀ ẹ ń sin owó sínú ilé. táǹkì yìí tó wà lórí òkè kò dá mi rí owó lẹ kó sí tó kún bá mentality craziness wéèrè wéèrè na wéèrè tààrà àṣẹ sinamu ní ká fún yẹn ló jẹ ẹ dákun tó wá ti di ọdún tí pẹ̀lú náà ẹnjẹ bá yẹn dárí ẹni sáńdì níbí ẹnjẹ máa pín oúnjẹ ẹnjẹ máa pín nǹkan mú tààrà yàtọ̀ sí tátájú tá máa ń jẹ ẹnjẹ pín sínáàtì fún wa pé mo fẹ́ dá sí tọ̀ náà ọ̀run fi na ṣéwù èyí ṣe máa ṣe mọ̀lẹ́ nìkan kó máa fi jìnnà jù kí ló dé tí jẹ̀mọ́ péjọ lásán ọ̀hún lágbára àti bọ́ọ̀yà márùn ó sì ní láàárí ọ̀fẹ́ ṣe ni ọ̀nà àpò tọrọ jẹ́ kẹ́yà Ramadan lóde yìí dojúmọ́ rẹ̀ fún yẹn ẹ̀ka kó ráìsì wá dání èèyàn fifty ṣé òun ti wọlé fi rẹ̀ lọ́wọ́ ni ìsìláàmù nu kí wọ́n ní jẹ́ ìnígbàgbọ́ àsọ́gbòrò àsàmáhà kéèyàn lè ní sùúrù ànábì ló sọ bẹ́ẹ̀ ọlọ́run tó dé máa lo ọ̀rọ̀ ànábì ni pé ọjọ́ bí ànábì là ń ṣe. ìlà àbẹ̀sọ́rí tàbá àbẹ̀sọ́rí tàkọ́ ọmọ mọ̀lúkàlẹ̀ àrùbí. شيمتها سماحة jẹ̀mọ́ ẹ̀ nínú à. àṣé kálẹ̀ kálẹ̀ fún yàrá oúnjẹ àtikọ́jẹ́ yìí káwọn lè ní sùúrù ẹ̀gbọ́ asọ́bùrù lillahi asọ́bùrù máa láì asọ́bùrù fillahi asọ́bùrù billahi Allah. náà tó tó mọ̀ ọ̀tọ̀ sí tẹ̀síwá àtọ̀ wùsùl àbí kó tún ní sùúrù pólísì sí ọlọ́run ọba yìí máa yàtọ̀ nígbà míì ọmọ àrùn gbogbo tẹ̀síwá mi wà ó tún bẹ́ẹ̀ fi sí ọlọ́fi sí ọ̀run àbí mọ́tò yóò kásẹ̀ òkè àwọn tí ń lo oko ní òyìnbó níbi tó mọ̀ pé èèyàn wà mẹ́ àmọ́ ìwà dé wọ́n ní mọ́tò pa parẹ́ wọ́n ní mọ́tò parẹ́ mo kàn bú ẹkùnrin. pé ọlọ́run ọkùnrin ti se àwọn tí ń pààyàn ká ọ̀pọ̀ bọ́kọ̀ wọn jẹ́ Allahu Akbar. ìlà àbòsọ̀rí kàrán. ìyẹn sì gbọ́kọ̀ lọ́wọ́ àti ti gbé e délé wọn padà. àbòsọ̀rí kàkọ́ máa. gbogbo ọdún tó lọ lọ sọdún tó lọ ti wọ́n ti ní wọ́n gbàgà fún mi àmọ́ wọ́n ti ní kí wọ́n gbàgà fún mi wọ́n ní mo lè kún torí ní wọ́n yẹ̀ sí lè kún. adábòhùn akitari na kọ́ọ̀lù wàhálà. adábòhùn wọ́n ní mo lè kún wọ́n ní mo lè kún sẹ́ẹ̀. àmọ́ nígbà náà tó bàbá mi fi rárá wá bí mo ṣe wà nù rẹ tó tí ìbáṣẹ tó mọ̀nà dáadáa tó lọ́ọ́ bá ń jẹ ẹni tó fẹ́ràn níyàbá ẹ̀ yóò fẹ́ dàrú wọn lọ́wọ́ adáàbò nígbà náà àwọn àwọn tí a fẹ́ fi ọ́ sí yẹ̀yẹ́ wọ́n rẹ̀ nìrí ọlọ́run máa jẹ́ kí wọ́n rí wòlíì rẹ̀ díẹ̀ díẹ̀ pé ọ̀ lè dàbí èmi ọlọ́run jẹ́ wọ́n rí ọ bí mo kọ́ mọ̀ lówó kó. ẹ tẹ̀lé mi ni adáàbò ẹ sọ wòlíì ńlá náà ẹ sàlẹ́bí ọlọ́run náà tí ò kó sínú àdánwò nínú ọlọ́run. fìnnú fún. الناس والعفو علي أدب الأكثرين قول وهذا ọmọ níjà kú níjọ ọdún. táà ṣe fèmí lẹ́nu sí wọn náà kẹ́. ọlọ́run tiẹ̀ wá yọ̀ǹda pé kó kírun tẹ́ kọ́mọ kú àsìkò tí mú àrùn lọ́wọ́ lọ́mọ rẹ kù ọ̀sọ́bùrù fi lẹ̀ ẹ̀dẹ́rù láàyè kọ̀ọ̀kan bí hàlẹ́ wá hìdí. lórí ìbẹ́nu ọlọ́run wò ní wọn ò sí níyàwó. oní ọmọ dáadáa tó fi kú nínú ọlọ́run nìyẹn gbogbo ẹ tó bá wà nínú ọlọ́run àfikọ́rí tó gbóná àti tó tutù. láàbù dàmí. ẹ̀yin ọlọ́sẹ̀ látọ̀ nínú ẹ̀ dàmí lónìí bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé akátó tẹ̀ ń fa tẹ̀síbà tẹ̀ ń làṣẹ látòtò ẹ má rò pé ẹ níní sùúrù pẹ̀lú ọ náà èyí wọnú rẹ tẹ́kọ́ má kàn níbò. lábùdà mìíràn fàrọ́hìn wà mí ní àhàzáni. ẹni wọlé ọlọ́run tí ọ̀rọ̀ ọmọ bí ni. ó sì wòlíì àyẹ̀wò bí òní kó kú òní lọ́ọ́ náà ń tọ́lọ̀ wọ́n fi fi kàn ọ́ èmi wọ́n á tọ́ lójú àgbo yìí tó wà nínú ọlọ́run tó sì tẹ̀sùbà tó fasẹ́ tó sì wùsùl tí ò wá sí tó wùsùl tí ò sí nínú ẹni tọ́lọ̀ ń dẹ́wò. àdáhù láyà bò tẹ bí hàlì wáhìdì. jama lọ́wọ́ gbọ́ wá sí mi lóru òní kí n sọ bẹ́ẹ̀ kílẹ̀ ayé òde dúró lójú kan kò ní kò ní perfect kíní kò sì ní eh, stability ò sí fáyé kò sí fún ìgbà làbúdà mi ń fọ̀rọ̀ ṣe. bó ti ní wò ó fa tẹ̀sùbá àti wọ́n níjọ́ dùnú. wà mí ní àhàzáàdì. wọ́n sì níjọ́ tí ìbànújẹ́ ó kàn. wọ́n tó bá kan ìbànújẹ́ nínú ọlọ́run mọ́ rìvásì o. kí alẹ́ bàbí ìkọ̀lí làrá. ẹnu ọ̀nà náà tọ̀ wọ́n takú síbẹ̀ takú síbẹ̀ yóò pa ọ́ yóò pa ọ́ ó dájú mi bí ẹsẹ̀ mọ̀ ọ́ tí mọ̀ ọ́ mo wá lọ hajj sharif wà lọ́dọ̀ mi jọ yẹn mo mo dání òun ẹ̀yin ò tí ì dé láti nàìjíríà torí gbogbo wọn àjọ lọ àmọ́ mo dẹ́kun wọn bàbá arúgbó kan bẹ tá a jọ lọ tá a jọ lọ àwọn ń tàwọn àwọn ń tàwọn ha ó wá di pé bàbá yẹn wá fẹ́ ṣubú bí tá yẹn náà fìlà àwọn fẹ́ tẹ̀ pa sharif wọn náà ni mo sì sọ ọ́ báyìí owó tó sùn àlẹ́ pòmí dọ́là tó jẹ́ dọ́là one billion naira nàìjíríà ni wọ́n ọkùnrin kan dúdú páàlì kan báyìí wọ́n sì ń yọ owó lára mi èmi sì ń du ẹ̀mí àgbàlagbà tí ó bá mi lọ yẹ ó yọ owó náà gbé because ìbá ní kí n dunra pé má yọ owó ẹ̀mí eléyìí yóò bọ̀ mi lọ èmi tí mo kúrò lé ní ọlọ́rọ̀ mo wá dé maka mo wá wúra mi pé gbogbo olùsí promise wọn ni pé eh, ẹran yín ọrùn mi ló wà ẹ fọkàn balẹ̀ mo wá dé àwọn adé wọn bá mi tí mo tògó mo ti tàbábùlù kò dùn mo ti parí everything ẹ ẹ dẹ́kun mi nì ẹ̀yin lẹ dẹ́kun mi àwọn wájú sọ́nsọ́ kò tẹ̀ kó sáájú kó báyìí wọ́n bá dé wọ́n rí pé ìṣesí mi ò rí bí tí wọ́n ń ṣe bàbá yìí kanjú báyìí kí ló dé mo ní ẹ wá mo ní nǹkan dé o. ama nkú maka náà tó lọ́ọ́ fi owó náà padà. aláàlì bàbí ìkọ̀lì èmi ẹ̀rọ ni yara ní yàrá tí kàrámù kan ti ṣẹlẹ̀ tí màá mẹ́tọ̀ lọ́la ló kù wọ́n dá aṣọ àṣìṣe àjì èmi ẹ̀ lájọ wà nínú yàrá àti bàbá balógun àti tí sàbọ̀ ni wọ́n sinna lọ́bà ẹnìkan bá kan ẹnu nà níwẹ̀ múna tani sàríf sí wọ́n ní la ilaha illallah ọwọ́ tí wọ́n nà sí báyìí dọ́là àtẹ̀gbọ́n náà ló kó fún mi padà. wọ́n yà ayé ìkíra sàbílà. tí n bá ma lọ́nà ló kú báyìí. wálé sàmì bàbá gbòdú wa wàá ṣìyà wàá ṣìyà. ẹ̀yin tẹ́ fẹ́ ṣe tẹ̀sùbá ẹ lọ ní sùúrù pẹ̀lú ọlọ́run o ẹ ní sùúrù mọ́ lónìí o. alá fatakun lọ́à ẹ bẹ̀rù ọlọ́run tààrà ẹ gbọ́ wọ́n á jìmìlù fìtọ́là ìdí ń dàkẹ́ nìyẹn gbogbo tẹ wá fẹ́ wá ẹ má ẹ ní sùúrù ẹ wá nǹkan lọ́nà tó tọ́ gbogbo ẹ̀yin àfa tẹ̀ ń jẹ́rìí yẹn ẹ̀yin àfa lóorun àfin ẹ̀yin àbá tábùkì gbọ́dọ̀ lọ tọ̀ tẹ́ ìmọ̀ tẹ̀lé ká ẹnu gbogbooro tẹ́ ẹ fi ẹ̀hán ọkọ̀ náà tẹ́ òdìdí àkùránì ẹ sì fi sinapu fọ́ náírà mú sùhù ilé mi tó àrùn tẹ̀lé mi rọ̀bì àrùn àá ẹ̀yin àbá tẹ́ ẹ sí ẹ bọ́ ẹ̀yin àbá wọn náà fẹ́ bá ẹ náà bọ̀ kẹjọ ọ náà má jẹ nǹkan bí n bá kà ẹ mọ iye àfáà tí wọ́n forí balẹ̀ lọ́dọ̀ mi sí òtó lórí ibú fẹ́ẹ́ tó ní ọlọ́run kó lọ forí balẹ̀ fẹ́ẹ́ sí òlọ́lọ́. gbogbo tẹ́ bá wá ẹ wá dáadáa ẹ wá dáadáa gbogbo tẹ́ bá wá ẹ gbọ́ láàtọ̀ tó gbówó ẹ gbọ́ bí màá sílẹ̀ ọ́ bí màá sílẹ̀ ọ́ bí màá sílẹ̀ àmín gbogbo tí bá wá ẹ gbọ́dọ̀ wá pẹ̀lú ẹsẹ̀ ẹ yá wa nínú náà ẹ kojú kẹ́lí náà dáadáa ẹ wá nǹkan lọ́nà tó tọ́ o ẹ mọ̀tò gbọ́ ẹgbẹ́ ara aṣọ ẹlẹ́gbẹ́ ẹ wòye ọkùnrin tí ń kí ẹlòmíì mọ́lẹ̀ ìlú aṣọ tí ń mú aṣọ ten thousand lọ́kọ̀kọ̀ rẹ ò wòye bí wèrè tí ń gorí rẹ o ó wá ṣe ọ́ ṣekú ṣe mọ́kọ̀ rẹ sílé sí ọ́ ọ wá ní ọ̀hún pààyàn ọ̀dọ̀ ẹ̀ṣẹ̀ ìyàwó mi ọba kú ọkú ni wọ́n ọmọ tó gbé lọ bẹ́ẹ̀ wọ́n kàn án débi orí burúkú tìbí sí owó lọ́n ṣe ẹ̀ wọ́n lọ́nà tó tọ́ mẹ́yìn obìnrin ẹ wá débi pé ẹ dáná fọkọ mọ inú Ramadan báyìí ṣọ́ọ̀bù náà ti wà dago mẹ́jọ alẹ́ ta ni ó dáná sínú fọkọ. wọn dá mi ló mọ kó máa yá lọ. torí kí ni gbogbo tí ń jó ní láì dìdọ̀rọ̀ kù àwọn èèyàn lè bá ńlá mi tọ́ àbí kí wọ́n tẹ̀lé tó lọ́la fi lè rí o ọlọ́run lè lè rí nǹkan tó wà lọ́dọ̀ mi àbí ká tẹ̀lé tèmi. ẹ̀yin ọmọge ẹ wá nǹkan lọ́nà tó dáa ẹ ti daṣẹ́wó sakasaka bìdí yáyá kẹ̀kẹ́ tó bàjẹ́ olóògùn ìgbẹ́kẹ́ ìgbẹ́kẹ́ ìgbẹ́kẹ́. wọ́n á yà kó yà ẹ fẹ́ lo fóònù tágbà bàrà bá yóò ká ọmọ ẹgbẹ́ tó fún fóònù one million lọ́wọ́ èmi nìyá rẹ́ńtà ọmọ ìyá ẹlẹ́ẹ̀kú ọmọ ìyá ẹlẹ́gbàdo sísun. múmúra àti kọ̀sọ̀kadà nìyẹn ẹ wá tó dáa ẹ yóò bá nàbì dáadáa jẹ. aláàbí sábúrì tábùrù ògùn àtúndù. àwọn ọmọ arábìnrin wá àkàrà tó dáa ọ̀rọ̀ tẹ́lifí wá ẹ fẹ́ sọ chain lọ́rùn ẹsẹ̀ bíi ti ta ni ṣébi ti yá rẹ ti ń tewé káàkiri. ẹ dúró ẹ dúró nílẹ̀ wù yín ẹ dúró bẹ́ẹ̀ ṣe má tí wọ́n dúró bẹ́ẹ̀ ṣe má kò ní kẹ́ wọ́n gidi bẹ́ẹ̀ bí asáwó tẹ̀sí káì èyẹ bí asáwó ní òfẹ́ yìí I go test am I go manage am I go do am báà ni wọ́n ṣe tó kú dànù tó bá yọ kò pọ̀ nẹ́tìfù rẹ tán kò ní sọ́jà ṣọ́ọ̀bù rẹ mọ́ ọkọ̀ palẹ́tìfù rẹ nù yóò ọkọ̀ àṣà ṣọ́ọ̀bù kò ní sọ́jà bẹ́ẹ̀ mọ́ ọ̀dìkara wa nù ọ̀dìkara wa pa nù. wàbí kẹ́kù dákẹ́ ọmọ mi ọmọ mi pẹ́kẹ́pẹ́kẹ́ ẹ̀yin ọ̀dọ́ ni náà ẹ wá nǹkan lọ́rọ̀ tó dáa ẹ má jalè ẹ ń jalè ó lè lójú àṣà wa fi òrìgbò ń bẹ lọ́wọ́ yìí. lónìí olónìí ẹ̀tọ́ bẹ́ẹ̀ tú bẹ́tìrì lójú ago mọ́lídì wọn ti mú lónìí olónìí ẹ wá nǹkan lọ́nà tó dáa mọ́ fúnra ara yín nísìn ẹ̀ ń kidnap ọ̀rẹ́ yín. èmi lè pọ̀ sí ẹ̀yin lè ta nǹkan kíkan ẹ̀ ń ta gbó kí lóò fẹ́ tẹ́ ẹ̀ máa dákọ̀ mímú wá sí i kí ló kọ́ ọjọ́ máa ń tà náà ẹ̀ láòdù ẹ̀ ta láòdù ẹ̀ tó yọ̀ wọ́n láòdù orí ibú lára yín wọ̀ ẹ̀ ń ta orí ibú káàkiri ayé ẹ̀ wá kọ̀nà aládùn àbí kìnìún gbò ọ̀ọ́dà dò ẹ̀ àwọn wọ́n tó dáa mọ́ ẹ̀ ń ṣe dánàdánà ẹ̀ ń dí ọ̀kadà ẹ̀ lọ mọ́ṣáláṣí ẹ̀ lọ jí bàtà kó ẹ̀ yọ fóònù lójú agbo gbogbo nǹkan bí ẹ sásọ ẹ̀ ká torí kí ni ẹ̀ lérí yọ̀nà ọlọ́ọ̀ pé màá ṣe bí màá ṣe lẹ̀. ATM ọ̀rẹ́ yín ẹ jí gbé ẹ lọ pọ̀ owó. ó lù tí inú máa ń wá. èyí àfa ẹ lọ wọ owó tó dáa bẹ́ẹ̀ sì ń wọ aká ẹ̀jẹ̀ náà fún òótọ́ ọ̀mọ́ lónìí bẹ́ẹ̀ ni yàwó rẹ bímọ gan lọ́sítà ó lè dákun ìkejì ọmọ fún ṣe wù rẹ rẹ akọ bí wọn ò kejì ọmọ sun sun ó sun ọmọ jẹni tó gúdúgúdú rẹ tó lóyún ò lè lójú rẹ torí tó ọ̀tọ̀ náà ní tọ̀ ńlọkọ̀ ńlé wa. ó tún béèrè wọn abẹ́. ájìá ẹ̀ nítọ̀ ni ájìá ẹ̀ nítọ̀ ni ẹ̀ ń wọ́n ibú káàkiri ẹ̀ sì lẹ́yìn sáfà. wọ́n ah. <laughs> ìtàkùrà yàlí inú lákàlẹ̀ hadidu aláàbẹ̀ sọ́bùrì káwọn oògùn máa torí ibù. jẹ́mọ̀ ní náà wọ́n bí wọ́n bí mo ti kọ́ ní inú lákàlẹ̀ hadith. wọn tètè dìfìtì kèfèrí anabi wa ni ẹ jẹ́ ẹ jẹ́ ká retreat ẹ retreat àmọ́ ẹ má surrender tí ẹ bá déwájú ọ̀tá ń gbà mí ẹ̀gbọ́n ọmọ jẹ́ no retreat no surrender ìgbà míì ọ̀ retreat ara rẹ̀ pé strategy ti ń lo ìwé kò mu ẹ̀jẹ̀ kọ́kọ́ rìbáàsì náà kágún tún lóró ìyẹn lókun tánàbí fẹ́ jà ó wá rìn báṣà rẹ̀ ó wá ní ẹran sinmi kálukú lọ sinmi ẹ̀gbọ́n lábẹ́ bojíbojí bàbá dírì báwa sinmi ànábì náà sinmi. sallallahu alaihi wasallam. ìdà tí ànábì wa kọ́ kò lè sùn pẹ̀lú ìdà méjì ní tíra sọ ìkan ní tí ànábì fi ìdà rẹ̀ rọrí báyìí ìkan ló fi kọ́ ara gi ló bá ní kó wọ́n sinmi àsọlórí ibùkẹ́tì tírẹ́sì ànábì dákun má sàásùn pààyè wọ́jọ́ wà ń bí. bẹ́ẹ̀ ni wọ́n bá sùn ah, ọlọ́run ọ̀tá ọ̀tá fa iná sálíbà lámìyẹ fún alíkà ṣe ò lè bá ọ ìlà ìlà àìkọ́wíta tọ́ba ti lè jí. lẹ́yìn lànà ìjì ti hà dẹ́. tó o jí tó o mú tẹ̀sùbà rẹ̀ tẹ̀bi tó o mú lọ tí wọ́n yẹn lóru tó kàn ọ́ yóò padà ní. ìwọ àfẹ́ wa sùn ní àsótì rọ̀. wọ́n tún jiyàn ó ní wàlẹ́ ò jẹun wọ́n lè jẹun ẹ ọwọ́ yín ẹ̀ sí wọ́n ẹ̀bá ẹ̀bá wa lẹ̀ ma lọ́wọ́ ọ̀fọ̀ tí wàá ti ẹ̀bá jẹ àfa àfa àfa àfa àfa ah, ah, fake fake fake àfa fake fake people wọ̀nyẹn lásán. fanaimu okuri wa ote láyà fúnza. gbogbo ẹ̀rọ tó bá ti lè sùn pẹ̀lú àsìkò rẹ̀ yányá láyà fúnza kò lè kò lè kò lè kò lè jèrè kò lè là kò lè bọ́ lórí burúkú. siwa awza darallahu li fasada. ayé ló mọ bàjẹ́ lọ sí ni lọ́lọ́rin ibú ìbá rẹ̀ ìdá ó yọ ìdá lọ́la lórí Muhammad. ẹ yòówó rẹ jèrè kamina bẹ́ẹ̀ ti yorùbá nàgbò. a pàdé lẹ́ẹ̀mí ń mọ̀ sọ́n tó ṣẹlẹ̀. lọ́lọ́lá wà ní lọ́lọ́lá yí ẹsẹ̀ àmì ni ọlọ́jà tó jẹ̀ mí lọ ní àyè jẹ̀mọ́ ọkàn rọ ẹ̀kọ́ bá nẹ́bì ni ẹ̀rẹ́ ìbá yájú yóò yájú báyìí ó bá ìdá lọ́wọ́ rẹ̀ ẹ̀ àgọ́ tó bẹ̀rẹ̀ ọmọ bíi méjì dunu ó ní ọ̀nà méjì ni ó ní máa máa máa yàm náà ó àbí má yamnahu kàmí ní. tiwa ni máa má yamnahu kàmí ní ìdá tiwa náà mi báyìí tálẹ́ nìyẹn tó lè là ọ́ lọ́wọ́ mi. tiwa ni má yamnahu kàmí ní kí ni nǹkan náà tó gbójúlé tó lè là ọ́ ní ọwọ́ mi jama wèrè kékeré wọn ló ń sàbà jama tí mo lè sọ̀tàn yín délẹ̀ aláwọ̀ ah. tí mo ní ẹ̀pẹ̀tẹ̀ bá pè ní ìtòsọ̀ ní aláwọ̀. ó wá mú ìjáwá fẹ́ sàn nàbí anábìgẹ ni ọlá kò wú tó yọ kan náà ìdáka ìjábọ̀ ní ọwọ́ rẹ̀ lọ́kùnrò. ìwọ́n tó fẹ́ kí ọ̀tá rẹ̀ ó kékeré ni èmi ò ṣe ní tó bá níyàwó sọnù tó bá gbóná jẹjẹ ọ̀rẹ́ gúlé tẹ ọ̀fẹ́ mi tí ó lànà ọbọmílà ayé rẹ nù bó bá ti gbóná tó sì máa lọ bí òtútù ọ̀nìbí ọ̀pẹ̀wọ́ sí ni ìyẹn pẹ́wọ́ ìyẹn pẹ́wọ́ òní obìnrin lọ sọ lórí rẹ wọ́n ní ọ̀dàkùn torí ọlọ́ọ̀ ọ̀la ó fi áyọ̀nù di wọ́n dákun tó lọ ọ̀túnla ọ̀sùn ló bá bẹ́lú oníkẹta tán ó tẹ̀yìn pò. wọ́n ní ee mo ti bí tí ń bì bàbá ti lè ṣe mọ́ àdéhùn ọmọ mi bí mọ́ èyí ló wá tẹ ọlọ́dà. ẹ gbọ́ àṣẹ tó bá ti rí bẹ́ẹ̀ àdébùwá ní oní ogún gbàtọ́ wá ti ní tó ní kí n má gbà ọ́ yìí kí wàá lọ sí ó ní mo jẹ́jẹ́ látò ní gbogbo dọ́dọ̀ wa ti ń bọ́ ọjà òun ní tẹ̀lé wa mọ́ kó bá ó ní sì ní sí ìdásókè sí ọmọ torí òun ti jìnnà ní orí ibú ìkọjá kó ń padà aṣáájú lórí ibú lò àrẹ́bìnrin gbàtọ́ ti sàdé mọ́ ọ lọ ṣé ẹ tún fẹ́ mọ tá a fẹ́ kọ́ mẹ́wò bẹ́ẹ̀ sì ni wo lè sè ọ́ tó lámójúkò. fòru òní jẹjẹ pé ọ lámójúkò ẹ tó yọ ìdásá nẹ́bì ẹ yóò bá nẹ́bì dáadáa. tẹ́lẹ̀bì tọ́lẹ̀ wá já ìdàgbọ́ lọ́wọ́ rẹ pẹ̀lú gbọ́dọ̀ wà náà ó tún wá ní sẹ́ẹ̀ àní ìdíyẹ́sẹ̀ tó ní nsọ́ àmọ́ òní bọ ọjà mọ́ òní pa ọmọ òní lé ọ káàkiri mọ́ anábì ló dá máa lọ. sótó àbí òtótó ẹ yòówó ló sì dùn mí. mo táwọn kọ́ lára anábì mo sọ lónìí. tí mi túmọ̀ sí pé gbogbo ayé kí sọ̀ méjì fún atán ọ̀nìjà àfa kí ló tó tì ọ́ àsìkò tó ń kí olú ọgbọ́n ni máa pè rẹ́kọ́ọ̀dù mo tún kò fún ọ wọ́n sì pé ó gbé wọn ò dá àfihàn àwọn aláyọ̀ gbúdọ̀ lọ fún wọn nù àbí wọn mú ló sọrí ìbádùn. ìlà kúta sí dárí. àbí ọmọ òwúrọ̀ rẹ̀ ni. yorí inú ká ara yóò ha. jama Imam Shafi. òtún wọn lọ tọ́lá ni. Ah, ìfẹ́ yín dàbí náà mo sọ wọn lọ. jama jama ẹ̀dá ni wèrè kan wà máa mutí ọ̀rẹ́ Imam Shafi yìí ni yẹn sì mọ tó jó tó rẹ̀ lónìí tí wọ́n ti pọ̀ lóde o ti rẹ bí aago méjìlá bọ̀ àní àfáà mo kí ọ o mo kí ọ àlùfáà mo wọlé tó bá ti pa ẹ wo ni wọ́n mọ̀ sáà fi òfìdè láti yẹn náà fi tiẹ̀ nínú nonsense láti your sense ṣùgbọ́n ayọ̀ náà nù kúrò lẹ́yìn rẹ̀ ni kí wọ́n ló kú lẹ̀. ولم تك مكبونا بها فتحول جمال زنبتا إليه لما ò bá rí ọkùnrin ó sàsófin ìlú onígbà lọ tì má lé òrùjọ́ kínní kò rẹ́ni jí má òrùjọ́ kejì jọ́ kẹta pọ́sẹ̀ kan ní ah! ọkùnrin tí jí mi ń kọ aláàmù mi dà káàdì ọ̀sán yìí dà wọ́n na rẹ pé ìwọ̀n aláàmù mi ló wà lọ béèrè wọ́n ló sẹ̀sọ́ mi wọ́n ti máa lé ni wọ́n ti máa lé kí ló á ṣe lóun sábà bá dìde pẹ̀lú lóun lọ ẹ̀wọ̀n. láti lọ bẹ́ẹ̀lì ọ̀rẹ́ o. ẹ bísọ̀rọ̀ ìwò yẹn bá rọ tẹ̀lé tánà ọ̀rẹ́ yìí tánà ọ̀rẹ́ yìí. bó ṣe déyẹ báyìí gbogbo ọ̀gá ẹlẹ́wọ̀n bá bóde ṣéwù ṣéwù ṣéwù. ó ní ọ̀rẹ́ mi kan lẹ tí wọ́n lé ń bì ó ní ọ̀rẹ́ yín wò á ń kówó ẹlẹ́wọ̀n ajáde. fúnlẹ̀ kan tá a ti kọ̀ndẹ́mù síbẹ̀ ẹ̀rọ mu wa yóò jáde ọ̀rẹ́ mi ọ̀ eléyìí ọ̀rẹ́ yín àwọn ọ̀rẹ́ mọ́sẹ́tì ṣe lára mi ni tó bá ti yí olóru báyìí tí bá ti ń bọ̀ látòdì báyìí yóò wá pa ewu mi àbáyà òkè ọ mú wá sáré dìde ó níbi tí ń ṣe nù bó ti yọrí ikú níbi tó tèmi ṣe ó da afáfún yẹn bá afáfún ṣe ó ní ah! ẹ sì wá mi kàn èmi látòní ò tún mu ọtí mọ́ látòní n tún mu ọtí mọ́ wá gbé mẹ́jẹ̀mú pé tó bá dàsùkú tẹ́ ẹ̀ máa jí lóru ń wà máa jí ntóbi ká jí ni kírun ntóbi ká jí ni sáàrì lọ iṣẹ́ tí àká gbọ́dọ̀ máa ṣe ni báwa fáà ṣe wà ó yẹ ká lọ́mọ kí ó tí ó jẹ ọmọ kí ó gidi tí ó yẹ máa fún wa náà àbásùkò kan bá tó àmọ́ tí ò ní jí aníjì kẹ́mi wọ́n bọ́ sáré kìá mọ́ ẹlòmíràn fẹ́ jí èyí kan wá gbọ́ ọ lábàá lórí ẹ̀ka <laughs> ẹ̀ ń dé wọ́n tó sì wà ní àdúrà kan ọkàn jábọ̀ mi ìlú ẹ̀kú nù. ẹ gbọ́ mi yé dáadáa báyìí jama ilé ọ̀rẹ́ mi mo wá ọmọ ìyá mi ẹ mo tura ní tààrà ẹ gbọ́ ayọ̀ Islam abdul torí ẹ rán mi létí àdéhùn sí kébọ̀ níbẹ̀ ẹ̀rọ Islam wo ló lọ́lá jù ẹ̀gbọ́n mansa limali muslimun min lisanihi min sharri lisanihi wa yadi ọ̀nàni tí àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ là kó bí aburú aburú ẹnu rẹ̀ ẹ bá fẹnu bá ti yẹ jẹ́ mọ́ ẹ̀jẹ̀ dàka fúra lónìí ogun pọ̀ bísí tíráfù kan wà sí wàá ní ṣe ká ní ṣọ́ọ̀tì wí náà ọtí kú òní mùsùlùmí nù wọ́yẹ́ di àbẹ́ntí fọwọ́ ara rẹ̀ bá ti yẹ jẹ́ yádùn níbẹ̀ àtúmọ̀ lò ní agbára lòdì yádùn nílẹ̀ fẹ́ kọ́ àìdí agbára ọlọ́dún táwọn èèyàn lọ kì í sọ wọ́n tàbí ń bu àmàlà ìwòlẹ̀ wá ń tù ìwòlẹ̀ wá ń tù bẹ̀yẹ́ ní xeyr sọ́wọ́ náà wàá tù ní ọwọ́ ọlọ́run lórí wa sọ́wọ́ wá ní sọ́lọ́ lọ́wọ́ ní sọ́láàtì ọlọ́run bí yìí kárí mi sọ́ni ẹ̀jẹ̀ kò ní ẹ̀ ń bí tani lójú mọ́wòrán mi ò máa wò kọ́kọ́ wọn sọ́ni bẹ́ẹ̀ ti dúró iṣẹ́ tó ń ṣe ju tiẹ̀ lọ àná kété mi ń tú sórí àgbà ó tí wọn náà bá jọ ìwọ̀n wọn náà nàró tó bá dọjọ́ wájú fi hàn lẹ̀ lónìí ẹ jòkó ṣé ẹ rí mi báyìí mo ṣe ga tó yìí tí gbogbo yẹn nàró kẹ́ dín lójú gbà náà. bóòlù ọ̀hún jèrè. ìgbà kó tàfi dárí. ẹ rò pé tí ò yẹ yín ẹ tó bá ti ń bu ọmọ kí èèyàn ní ń bù wọ́n ti insult ní báwọn kò dáa rárá simple adab indiscipline ẹnì ọ̀rọ̀ ẹ̀jọ̀ kó yí padà ẹ̀gbọ́n sọ bẹ́ẹ̀ máa ń jọ mi ẹ̀jọ̀ kó ẹ̀jọ̀ orí nàtàlẹ́gbẹ́ rẹ̀ sáà ti ń nàró yìí ẹ ti ń kà mí lọ́wọ́ tẹ̀ rí phd holder ni kan ni ọgbẹ́ kámẹ́rà lọ phd holder phd doctor. wọn ni gbórí wọn mà ní à yẹn ah, sì fara pa ta ni kó gbórí odidi ó sì ha odidi Quran ni wọn ti dáná sí wọn àti ní masters wọn èyí alágbádá tẹ ní ìdòkó ewu sí phd rẹ lọ́wọ́ tí ẹ bá nàró lẹ́yìn mi lóde wọn máa ṣe gbé rẹ tẹ bá dá pàdé. kí n máa kú kí báyìí i tọba dọ́fà ẹ̀ mà bí ẹ ṣe tó tí bá mú alóde ìjì ló gbé ìjì mi bòjì kan ló gbé bòjì kan mi ní nǹkan náà ni ẹ ṣe dúró ẹ baba ọ̀dà a ṣé ìwọ ní bẹ́ẹ̀ ṣe abúlé àníwé dẹ̀rọ ọ̀nà àlùbáríkà abdulsalam kọ́ ni abdulsalam abdulsalam àwọn àdùsọ̀dì yìí nàmínọ́fà ọmọ wọn tó lọ lára tẹ́tí ni wọ́n jókòó náà nù yàrá Yunus Abdulsalam ọba ọmọ ọnu òwò ajẹ Abdulsalam Abdulsalam kàfà kò sí jà láàrin ọmọ kan sọ tí òye kẹsàn án wọn sọ bá mọ. ìparí ọ̀rọ̀ jẹ̀mọ́ àwọn ni wàhálì imani afton ìnígbàgbọ́ wo ló lálùbárí kájọ ní náà ó ní ti bàbá wa káfúrà ó wá ní kúlùkùn hasan gbogbo ẹ̀dá tí o bá níwà kì í ṣe mùmíní ẹ mà níwà ka anaka kọ́dún kọ́lé taka wà tájà àwàdà ti pọ̀ jù àwàdà pọ̀ gbogbo ọtí kórìn báyìí wọ́n bá ṣàwàdà wà ní ìmìlẹ́kọ̀ ya tiẹ̀ èyí náà ni wà láì ìwà lẹ́fí rẹ̀ kó jẹ ẹ̀yìn agbọ́n kọjá kó tẹ̀lé wèrè gbogbo ọtí nǹkó káyì wọ́n ní yàwó méjì méjì yàwó mẹ́ta bẹ́ẹ̀ nù wọn ìwà lẹ fi rí ẹran rà gbogbo àfáà tó wà ń bí ìwà ni ẹran ní bàbá ṣéwù nǹkan tìbí káwọn délé rẹ ni ọlọ́run nílé rẹ láti wà ní jẹ́ náà bá àbá ní ọ̀dọ̀ rẹ á rí gbò mí ẹ lọ ní ìwà àbíkọ́ máa sojú kò bí ẹni ayé tó pa ọ̀dìnnú kùkùkù kí ni ṣe tí ó ṣe yẹ rí kò á lọ́rọ̀ mi nàìjíríà dàrú sí wọn nìkan ló dàrú wọn àbí wọn nìkan lọ wà á bẹ̀ ni wọn lè mi lọ́dẹ olè po wọn ìgbà náà wọn kọ ìgbà tí kò dẹ̀ ọ̀rọ̀ wọn rọkọ̀ tẹ́lẹ̀ wọ́n tó ọ̀yà lé epo rí àbí tó gbé ọ̀yà èmi náà wọ́n sọ pa nàìjíríà bá a ti ló lé tó nìkan sí ní kọ́lé gbàtí sìmẹ́ntì di iye tó dà ẹ̀ lẹ́nìkan bẹ́ẹ̀ kọ́lé lọ́dọ̀ wa báyìí wà nínú omi ni ó wà lọ́ra sìmẹ́ntì mẹ́ta omi omi wa ń sá lọ pé omi kí ni ń jẹ omi mo fẹ́ kọ́lé lómi bẹ́ẹ̀ kí ni ń jẹ ilẹ̀ omi omi ọlọ́run náà èmi lọ́ba àgbà àsìkò tó lé fún àkànlọ́ náà sílẹ̀kùn fún àkànlọ́ wọn lọ́ba náà kó sílẹ̀kùn fún ọ. èmi ìgbà tí wọ́n ra simẹ́ntì ní one thousand two hundred tani olówó ra lẹ̀ pàtó di etí ó dà nínú sí àmọ́ kọ́ ẹ́sítéètì ni. nínú owó tí ilé wọn dà láti kó sẹ́sà sọ yìí. wọ́n ti gbé fìlà bàtà tó nì ó gbà mú. ìwé ò lọ́sọ̀ kí tangara ní ilé ọmọ ọ̀hún gbó kọ́ra ẹni ọlọ́dún ọlọ́dún rú ẹ̀. ṣé gbígbé. ṣé ẹni tí mò ń sọ yìí ni pé ìwà ẹni kí màtí mi àtàbà tọrọ ni mo tún ní àlejà ṣé ìwé kọ́ torí wọ́n tún ṣe tó dáa níjọ́ mi ṣé ìwé ni ìwà nu kí wọ́n bínú. bọ́dọ̀ tẹ́lẹ̀ bọ́dọ̀ bá ọ̀gá èèyàn ti wèrè nù. We disagree to agree. Yes. Abẹ́ẹ̀kọ́ rẹ̀ ni. We discomfort. Abẹ́ẹ̀kọ́. Báyìí ṣe wà nìyẹn. Báyìí ṣe máa ń lò lọ́nu. Àwọn àfáà àfáà ti pọ̀ láyé o. Ìwà Nàìjíríà fi kún un. Káyìn sínú gbókìbókì. Àsìlówó lọ wá dọ́dọ̀ obìnrin. Obìnrin obìnrin kí ló fẹ́ fún ọ? Ìyá kìnìkan ìyá kìnìkan ìyá ẹlẹgbẹ́ kan ìyá kìnnì kan ọwọ́ lọ́dọ̀ ya ó wà ní kó mọ táàbà fún pẹ̀lú Kùránì wà fà ọ̀ ń táàbà fún bẹ́ẹ̀ èmi náà wà kọ orí àjànàkú ẹsẹ̀ ìwìn àtàwọn kàyókù àwọn wà á jókòó ṣé tó fẹ́ kọ́ náà nù jàmáà gbogbo wọn tó lillahi al-asma'ul husna fad'uhu ṣé tó ọlọ́run ọba ni bàbá àwọn òun náà wọ́n pe ọlọ́run fá ọlọ́run wa ní kun tó o bá pè wọ́n wọ́n dọ̀lọ́ àti ìpè ọlọ́run tó ọ̀fọ̀ tí ẹlòmíì há sí orí ó ti dàrú ní kàràtì lọ yóò máa pè lọ ni àwa ń bọ̀ Ògún wa yarí Ọbàtálá wa ní kò ní dáa fún ọ ni Ọbàtásá wa ní èmi kẹ́ẹ̀ẹ́ àfa náà nù sọ́dọ̀tì ní wíńdì lásán kò ní kí lórí sọ́dọ̀tì yà á sí kù mọ́ ó wá dìdàkudàjọ ògùn tó bá ti di pé kára nǹkan kọjá mẹ́ẹ̀ẹ́dógún irọ́ náà ń pa fún ọ ọwọ́ ara kan wá kó sórí dáínà nǹkan ẹyọ kan ọ̀fìdì dáínà kó ọwọ́ àjò fọ́jọ́ méje jẹ̀mọ́ gbogbo nǹkan tẹ̀yẹ̀ máa ń lò láyé ọlọ́run nìkan ló ní bọ́ débi tó bá ń lọ tó bá ṣe òkà ní tó bá ti bọ̀ ọ́ kò ní jẹ tó bá ṣe àfọ̀sẹ́ ní tó bá gbé wọn lọ́wọ́ kò ní jẹ tó bá sọ sẹ́ni tó bá wẹ̀ kò ní jẹ́ àná kò ní dìbò ṣe fà kọ́kà pé kọ́kà dá bá náà mẹ́rin. àmì wọ́n yẹ kẹfí kàfí tàǹzí ìhí kul wàllá tẹ̀mọ́ bí tẹ́mi ó sinmi ni. فسبحانه في ذاته وصفاته فسبحانه في ذاته وصفاته ويكفيك فيه تعزيه قل هو الله فسبحانه bàbá ìdílé rà aláàjì wa aláàjì wa tájú dí tájú ìhùdá bò lọ ọ̀rọ̀ yìí náà. ويكفيك فيه توزيع كل هو الله رارد شمس العارفين ويكفيك فيه توزيع dáadáa fún ọ. ọ̀rẹ́ yín yóò sì lè má tẹ̀lé yín. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ yín. kọ́lá ẹ̀jọ̀gbọ́n ni o. jòkó wọn ti lọ àti. sáà ti sàdúrà náà ni. àti sàdúrà. àti sàdúrà. dákun dọ̀gbà dọ̀gbà. mọ̀dàbí mọ̀dàbí atajà má gbowó dákun. alo jẹ aláàlú barika. amiina. àwọn ẹgbẹ́ kẹ́lẹ́ ìfọ̀rẹ́ yín. àwọn ẹgbẹ́ kẹ́lẹ́ ìfọ̀rẹ́ wa. aláàjì wa. jimá. jimá. abdulfatah. abdulfatah. ọláyìí tán. ọláyìí tán ẹnìró ẹnìró. àbọ̀ ẹnìró. ọ̀rẹ́ yín tí wọ́n tẹ̀lé inú. ọ̀rẹ́ yín tí wọ́n tẹ̀lé inú. ẹ mọ̀ rò pé àmọ̀yì àwọn èèyàn àmọ̀yì àwọn èèyàn. àmọ̀yì èèyàn. ẹ̀yin lẹ́ sanwó ẹ̀. ẹ̀yin lẹ́ sanwó ẹ̀. àwọn àbá dáwọ́dù kọ́ tó. àdébà ọkùnrin yà ní Táíwò ní Táíwò àkàlẹ̀ mi. ẹ ní ṣe òfò. ẹ ní ṣe òfò. òfò sì ní ṣe pẹ̀lú ògbọ́rọ̀. àlùkò عزتي كونها مشروبها في ذلتي في القادرية مقام الغربة إدراك غرب الشيخ في نبوتي ضمير عبد القادر الجيلاني مماته كل على الإيمان في ظل عرش الله جالسون على كراش نور الآمن وأنبياء الله يربتون مقامه لو أنه يأتون هي أو يقولها